ètò yín ètò wa Ògo Ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkéjì ìbò bàbá ìsìn àdúrà mi àpòsò orí tẹlifíṣàn Orísun gbọ̀ngànlẹ̀ tó ṣiṣẹ́ méjì tó bára wájú ẹni tí ìkúnlẹ̀ rẹ̀ tó ti sákéwù nínú ìwé Lúkòrè 19 ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹwàá ó ní Jésù sí wọn Jẹ́ríkò ló sì ń rìn láàrin rẹ̀ ó ní sì kíyèsí ọkùnrin kan wà tá à ń pè ní sákéwù jẹ́ olórí agbowóde ó sì jẹ́ ó ń fẹ́ láìsí rẹ ní tí jésù ń ṣe àmọ́ kò lè rí nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí pé òun ṣe ènìyàn kúkúrú ó sì sí ènìyàn kúkúrú ṣògo rẹ ní kéjì ẹni tí ìdúró ìkúnlẹ̀ rẹ tó ìdúró ẹlòmíì àwọn èèyàn kúkúrú nìyẹn ìyẹn túmọ̀ sí pé tá bá ń kí ẹni tó ga bí a ṣe máa ń kí wọn nìyẹn. láàárọ̀ yìí lórí ètò yín ètò wa ògo ìgbàlà àkórí tó ṣe pàtàkì tí a fẹ́ yànnàná láàrin ìṣẹ́jú péréte ó ṣeé ṣe tí ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ a máa parí ẹ̀ bí kò bá sí orí ọ̀fẹ́ yẹn a máa sún síwájú di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kí ni ohun tí à ń sọ nípa rẹ̀ ó ní eré ìje sí ìjọba ọ̀run kí ni eré ìje àwọn wo ló ń sá báwo la ṣe ń sá àwọn ìjọ ọlọ́run kan ń sá tiwọn àwọn ènìyàn ń sá tiwọn individually àwọn oníkálukú ń sá ọ̀pọ̀lọpọ̀ kú ẹgbẹ́jọ láti sa eré yìí ọ̀pọ̀lọpọ̀ dání kan ń sa ẹlòmíì ń sa pẹ̀lú ìyàwó ẹ̀ ẹlòmíì ń sa pẹ̀lú àwọn ẹbí ẹ̀ báwo la ṣe ń sa ẹ wò láti mọ̀ sí irú eré ìje gan-an ni torí ẹ̀ ni mo ṣe lọ gbé ìránṣẹ́ ọlọ́run kan wá láti orí òkè tó bá ń gbọ́ kí ènìyàn lọ sí orí òkè àbí àwọn orí òkè àbí yìí lẹ́dẹ̀ lọ sórí òkè Ìkòyí lọ sórí orí òkè Akíkẹ́mi èèyàn lọ sí orí òkè àwọn bàbá wa ọlọ́run kọ́lé èèyàn lọ káàkiri kó wá lọ ṣe àṣàyàn wòlíì kan jáde níbẹ̀ láti wá sọ̀rọ̀ lórí kókó kan yẹn ti mọ̀ pé kókó yẹn gbọ́dọ̀ ní ètò nítumọ̀ tani wòlíì mi láàárọ̀ yìí àwọn náà ni prophet D.O. Àjàní bàbá ẹ bá mi fi àṣì ọ̀rọ̀ ńlá kan pàdé àwọn ènìyàn. bí olúwa ti ń bẹ láàyè oh tí ẹ̀mí ẹ wà <laughs> oh, oh ayé ẹnìkọ̀ọ̀kan tí ó ń gbóhùn mi yìí gbọ́dọ̀ yí padà. àmín kí ọ̀run kó ràn ọ́ lọ́wọ́. àmín orí ọ̀fẹ́ tó fi dé ìjọba ọ̀run oh, ọ̀run á yọ̀ǹda fún ọ. gbogbo agbára ìdíwọ́ àti ìdènà nínú ìrìn àjò ayé rẹ ọba kristi pàdé tí wọ́n dẹ̀ tẹríba tó ń bọ̀ gbàdúrà orúkọ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù ẹ káàárọ̀ bàbá wa nínú olúwa ẹ káàárọ̀ sà. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sà. Ah, ah. ó ga tá a bá pè wọ́n á ní dáàdi lọ sórí òkè o tá a bá pè dáàdi lọ sórí òkè o dáàdi ah, ẹdùn ṣé ẹ ń pẹ́ lórí òkè júlé lọ ni àbí bò wá ni. ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé ó dì pẹ̀lú bọ́lá bá ti ràn wá níṣẹ́. Mm-hmm. ẹnikẹ́ni nínú àwọn tó bá ti gba ìpè kò ní agbára lórí ara rẹ̀ mọ́ mm. àfi bí ẹ̀mí bá ti darí rẹ̀. Mm ẹ wo mi ò ní sì sọ àṣírí kan fún yín nípa wòlíì tí mo gbé wá <laughs> ọlọ́run ṣá bíbélì náà ni òun ni ká gba àwọn wòlíì rẹ̀ gbọ́ ó ní àwa yóò sì ṣe rere ẹ gba ọlọ́run gbà ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ ẹ wo láàárọ̀ yìí ohun tí a fẹ́ sọ náà ni mo ti sọ yìí tí a pè ní eré ìje sí ìjọba ọ̀run bàbá kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ ibo là ń lọ. ìwé ebéèrú orí kejìlá. ìwé ebéèrú ẹ̀yin náà ẹ ṣí o ẹ jọ̀ọ́ bàbá ń parí ètò béèyàn kan bá pè mí pé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 gbogbo ohun tó lè jẹ́ ìdíwọ́ fún wa àti ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dì mọ́ wa wípé ká yẹra fún ká wa máa fi sùúrù súrèje sí ìjọba ọlọ́run hmm. tẹ́báwó eréje oríṣiríṣi eréje ló wà ẹ wọnú ayé lónìí wọ́n ní UEFA Champions League UEFA Champions League Nàìjíríà ní líìgì tiẹ̀. Mm wọ́n ní preliminary tiwọn Africa wà ń bẹ̀ ẹ́ World Cup náà wà ń bẹ̀ ẹ wá máa wò ó wọn wá máa ṣe ní ìpele ìpele ìpele àwọn kan preliminary ni wọ́n ti já àwọn kan wọ́n á já ní agbede méjì àwọn kan wọ́n àwọn méjì ni wọ́n máa gba final inú ọjọ́ máa gbọ́ final yẹn ẹ̀yọ ẹnìkan ní ọgbà cup ẹni tó gba kọ́ọ̀pù yẹn òun ló ṣe àṣeyọrí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó gba kọ́ọ̀pù yẹn òun ló ṣe kíni òun ló ṣe àṣeyọrí lónìí eré ìje sí ìjọba ọ̀run tá à ń sọ nípa èyí ó ní ìjèrè ọkàn tí Jésù fi lé wa lọ́wọ́ ká jáde lọ láti wàásù fún àwọn ẹlẹ́ṣẹ̀ ká wá lè fi ìjọba ọ̀run ṣèrè jẹ́ ṣùgbọ́n lónìí ẹ wá jágun ohun tí Jésù sọ ní ẹsẹ̀ kejì kí a máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. gbọ́ jésù ní ẹnikáwó òun ò ní káwó pásítọ̀ hmm. jésù ní ẹnikáwó òun ò ní káwó olùdásílẹ̀ hmm. òun ò ní káwó obìnrin kí ni oníbẹ̀lì sọ fún ọ ní kó o ṣe. ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀. sórí ẹni nítorí ayọ̀ a ti gbé ayọ̀ ka iwájú wa tí ó farada àgbélébù láìka ìtìjú sí. nítorí ayọ̀ tá a gbé ka iwájú rẹ̀ yẹn òun ló ti fi ayọ̀ ló ti fi ayọ̀ sáyéré èdè yẹn kò ká ìtìjú sí. tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlọ́run. nígbà tó parí eré èdè yẹn tán òun ló fún ní ayọ̀ yẹn òun ló fi jókòó ní ọwọ́ ọ̀tún elédùnmarè. ṣàrò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀. ṣùgbọ́n ro ti ẹni tí ó fi ara da àwọn ọ̀rọ̀ òdì yìí lónìí àwọn nǹkan táwọn ò lè ṣe nìyẹn a máa wo táwọn èèyàn ń ṣe sí wa a ti a ti gbé ojú kúrò lára Jésù ẹ wo bí ẹ ṣe kàn máa gbélébùú ẹ wo bí ẹ ṣe tutọ́ sí lára ẹ wo bí ẹ ṣe gun ní ọ̀kọ̀ ẹ̀gbẹ́ ẹ wo bí àwọn aráalé rẹ ti da tí wọ́n ṣe dá a lẹ̀ fún ìjìyà ṣùgbọ́n kíyèsí ó dúró nínú òfin Ọlọ́run eré ìjìyà àwa náà ń sáyé o hmm. àwa náà la àwọn nǹkan kan kọjá jọ̀wọ́ ṣé kò tí ì mọ rí ọkàn rẹ láti ṣú eré ìje yìí ṣé àwọn ẹ̀ṣẹ̀ tá ń sọ yìí lónìí nísìnyí. tó rọrùn láti dì mọ́ ní. tó rọrùn láti dì mọ́ wà ṣé ṣé kò tí ì fà wá kúrò níwájú Kristi lónìí ìrere ò sí mọ́ bí kò ṣe ìrìn àti kú ọ̀rọ̀ jọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kíyèsí ẹsẹ tọrọ nù láti di mọ wa pásítọ a máa níyàwó méjì wọn máa níyàwó mẹ́ta wọn máa sun oríṣiríṣi nǹkan àádẹ ní lóòótọ́ eré là ń sá. evangelist ò gbọdọ̀ fojú ráwọn obìnrin. ṣùgbọ́n nísìnyí hmm. a máa a máa àkáǹtì iṣẹ́ tá a bá ṣe o. bẹ́ẹ̀ni gbogbo ọmọ ni wúrà lójú wọn. a máa a máa a máa àkáǹtì fún iṣẹ́ tá a bá ṣe. báwo báwo dádì bí a kò bá lò ó a ó ká o bí a kò bá rẹ̀wẹ̀sì ohun gbogbo tí a bá ṣe ò ní ó lè rè. ẹgbọ́n tẹ̀síwájú. ẹgbọ́n bí a fẹ́ bí a kọ̀ òun kan ń rìkọ́dù gbogbo tá à ń ṣe. Hmm. nígbà tí ìwọ ọ̀mà ìwọ tí ọba jẹ́ ọjọ́ ọ̀la bí ọ̀la ń sìn dúró sínú oòrùn kó o òjijì rẹ ó rí i pé èèyàn méjì méjì ló rìn bọ́ ọ bá na ọwọ́ rẹ sínú òjijì ó rí i pé ọwọ́ rẹ á wà ń bẹ̀ òjijì rẹ̀ á dúró ń bẹ̀ mo máa ń sọ fún àwọn ènìyàn gan tó bá gbé obìnrin lọ sí hòtẹ́ẹ̀lì tẹ́ ẹ bá jọ wà nínú ilé ènìyàn mélòó ní sáwo ènìyàn méjì ni obìnrin àti ọkùnrin ẹ tilẹ̀kùn mọ́ rí ṣùgbọ́n bẹ́ẹ̀lì sọ fún àánú ìwé inú ìwé Jacob hmm. ẹgbẹ́ tó wí bẹ́ẹ̀ ó ní ohun gbogbo a fi nǹkan lórí òrùlé. lórí òrùlé láti kéde ẹ. láti kéde ẹ ìyẹn nàmbà wa ó ní kristi wa ó wà nínú ohun gbogbo inú asọ́tọ̀ wáyé jésù wà ń bẹ̀ nígbà tó gbé ọkùnrin yẹn lọ sí òtẹ́ ìtọ́jú lẹ́gbẹ̀ẹ́ méjì wà ń bẹ̀ kristi wà ń bẹ̀. nítorí ó ń ṣe ti pásítọ̀ rí orí ọ tí hmm. wòlíì rí orí ọ tí ọmọ àjọ orí ọ hmm. jésù wà ń bẹ̀. Hmm. ẹ jẹ́ ká láti ṣe orí sọ fún wa ń bẹ̀ káwo tẹ̀ntọ́ fara da. irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀. irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀. ẹgbọ́n hmm. àwa lónìí a máa ń fira wa sí ipò ọlọ́run lágbájá pè mí lórúkọ ní pè mí lórúkọ á fi àwọn tó yẹ ká dì mú á fi sílẹ̀ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ wo ẹ̀yin ará ilé ẹ sì máa gbádùn jésù dáadáa nítorí pé a sì máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yẹn gbọ́n nǹkan tí bàbá sọ àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dì mọ́ ni bí kò ṣojú kòkòrò kó má lè gbé kéèkì kọjá níwájú ẹ kò mutí yó kó má lè kóbìnrin má lè kọjá lọ́dọ̀ ẹ kí wàhálà dé àní tó tiẹ̀ máa ń bani lẹ́rù jù ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń kéde tí wọ́n ń pariwo ẹ yí padà àwọn gangan ló ń ṣe eléyìí tó burú jù nítorí pé kí ọ̀rọ̀ Ọlọ́run lè ṣẹ Bíbélì sọ pé nígbà tí òpin ayé bá dé ó ní ó ní nígbà tí ìkẹyìn bá dé ó ní oríṣiríṣi nǹkan la máa máa rí ó ní wàhálà báyìí ó ṣẹlẹ̀ ó ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù ó ní a máa rí ìtàjẹ̀ sílẹ̀ gbogbo yẹn gan-an ló wá ń padà ṣẹlẹ̀ lásìkò yìí ẹ wo ẹ̀yin ènìyàn Ọlọ́run gbogbo ẹ jẹ́ kí a ronú dáadáa ká wò ó irú àwọn ẹ̀ṣẹ̀ wo ló rọrùn láti dìmọ́ ni kéèyàn rí wúrà oníwúrà kó pé yẹn gan-an ló fún wò òun òun dẹ̀ lélẹ̀ ò ti ní diamond tó jẹ́ pé diamond yẹn lè má tóbi o kó má ju kékeré báyìí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí wúrà tí wúrà kó wo bracket wúrà pé eléyìí ó lè jí gbé ah, ah. márùn ojú mo ti ṣe tiẹ̀ ibi tá ayé dé ni wọ́n ń pè ní ayé dé márùn ojú mo ti ṣe tiẹ̀ kó kọjú sí Jésù bíbélì pé ká máa wo yes gẹ́gẹ́ bó ṣe sọ ó ní aláṣẹ pé ìgbà ó nìkan ló lè ṣe ìgbàgbọ́ wa pé. ẹ wo ẹ wo ẹ ká lọ sókè lọ́hùn kí samuel wùwà bí samuel kí joshua wùwà bí joshua kí rebeka wùwà bí rebeka kí dọ́kàsì wùwà bí dọ́kàsì kí ju gbogbo ẹ̀ lọ orúkọ ọmọ ọlọ́run la fi ń pè wá ẹ jẹ́ ká wùwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ní bíbélì sọ nínú ìwé kọ́rìntì ó ní paul apostoli sọ fún àwọn akọrin pé ẹ máa ń ṣe àfarawé mi bí èmi ti ń ṣe àfarawé kristi ó yá láti ilé agbára ẹ mi róòlù ẹ tá a padà dé ètò yìí sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín apostoli tẹlifíṣàn Orísun ṣògo rẹ̀ ní kejì à ń padà bọ̀